ẹni wọ́n bá sọ fún pé kí ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó sọ wípé kí ni kó jẹ́ ìdí ọpẹ́ òun gan torí òun ò jẹun àná sùn ẹni kí irú ẹni bẹ́ẹ̀ kí ó gba ilé ìwòsàn lọ níbi tí wọ́n ti fi ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́ tó ń dúró wípé kí wọ́n gé ẹni kí irú ẹni bẹ́ẹ̀ kí ó gba mọ́ṣúárì lọ níbi tó jẹ́ wípé ẹni tó lówó jù lọ àti ẹni tí ò tiẹ̀ lówó tó ẹni tó dàgbà jù lọ lọ́jọ́ orí àti ẹni tí ò lọ́jọ́ orí rẹ̀ lórí níbi tí wọ́n ti wà nílẹ̀ láì lè dìde láì lè gbápá láì lè gbẹ́sẹ̀ ẹ tún lè ní kí irú ẹni bẹ́ẹ̀ ò ṣeré lọ sí ọgbà ẹ̀wọ̀n níbi tó já wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọn ò mọwọ́ mẹsẹ̀ rẹ̀ òun ni wọ́n fi kàn wọ́n tó sì gbé wọn dé ibi tí wọ́n wà bí wọ́n bá wá sọ wípé kó o dúpẹ́ torí o wà lálàáfíà bó o tiẹ̀ dóúnjẹ àná sùn àmọ́ torí pé o wà lálàáfíà ìlera rẹ pé o jí lówùúrọ̀ o gbé apá rẹ o ṣeé gbé o gbé ẹsẹ̀ rẹ o ṣeé gbé ó lánú ó lè sọ̀rọ̀ atẹ́gùn olódùmarè ọba fẹ́ sí ọ kò gbòdì lára rẹ oúnjẹ àtomi tó o ti ń mu tó o ti ń jẹ kò gbòdì lára rẹ wọn bá ní o dúpẹ́ kí wá lo òní dúpẹ́ fún torí ẹ̀ lèmi fi máa máa yan ọlọ́run olódùmarè ọba ní gbogbo ìgbà tí n bá ti ń jí máa máa fọpẹ́ fún un máa máa fìyìn fún un torí wípé òun nìkan lọ́ba tó ní okùn ẹ̀mí mi lẹ́yìn ọ̀sẹ̀ tó kọjá mo dágbére wípé ń yín lọ́sẹ̀ yìí àmọ́ èmi kò sọ tèmi bíi wípé èmi ni mo lẹ̀mí ara mi lọ́wọ́ ni àmọ́ ohun olódùmarè ọba ló fi dá mi sí ohun olódùmarè ọba ló fi fàṣẹ sí àdúrà mi ohun olódùmarè ọba ló sọ ohun mi dàṣẹ tí èmi àti yín tá tún fi lè pàdé ara wa lórí ètò ìlera lọ́rọ̀ lọ́jọ́ òní ẹ mú à ń fi àsìkò yìí gba àdúrà wípé gbogbo ẹnikẹ́ni tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìbáà ṣe àìsàn òró ni ìbáà ṣe ti ìdùbúlẹ̀ ni lágbára ọlọ́run àìsàn náà jáde kúrò lára yín nípasẹ̀ àṣẹ olódùmarè ọba tó fi dá ayé àṣẹ olódùmarè ọba tó fi sọ pé kórùn máa ràn tórùn fi ràn tó ń sọ pé kí afẹ́fẹ́ máa fẹ́ kó má ṣọwọ́ òdì fún àwọn ọmọ ẹ̀dá dámọ̀ àìsàn náà tó ń bá yín jà ọlọ́run á mú kúrò torí wípé àlejò ni ibẹ̀ kì í ṣe ilé rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tó lè wà ní ipò kò tẹ́mi lọ́rùn kan mo gbà ládùúrà pé bẹ́ẹ̀ tí ń wò mí yìí ọlọ́run ọba làyà sọ òkè ìṣòro orí kọ̀ọ̀kan wa á sọ di pẹ̀tẹ́lẹ̀ ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ ọlọ́run ọba wa fi òróró òtura sí gbogbo ẹni tó ń kígbe ó ń ta mí ó ń rò mí lọ́wọ́lọ́wọ́ ní agbára ọlọ́run ọba olùwòsàn òtítọ́ á dáwọ́ àlàáfíà àti ìlera lé yín fún gbogbo ẹni tó dẹ̀ wà ní àlàáfíà tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ mo gbà wípé àlàáfíà yín kò ní di fíà fíà àmọ́ bẹ́ẹ̀ ti ń ṣe àmì ẹ jẹ́ kí àwa fúnra wa ká máa yẹ inú ara wa wò wípé ṣé gbogbo òfin tó rọ̀ mọ́ ètò ìlera ni mò ń pa mọ́ ṣé mò ń pa òfin tó jẹ́ ti ká máa tún àyíká wa ṣe ká máa dáàbò bo oúnjẹ wa ká máa fọṣọ wa nígbà tó yẹ ká máa wẹ̀ torí pé ọ̀bùn ṣìọ̀ṣìọ̀ àrùn àti àìsàn ló máa fi ń mú wá nígbà mìíràn ṣé à ń pa gbogbo òfin yìí mọ́ ẹ jẹ́ a mọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ara wa torí pé bàbá ń gbàdúrà bá ò bá fi ṣẹ́kun ó kù díẹ̀ káàtó kò sí bàdúrà ọ̀hún bó ti fẹ́ gbà èyí náà ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tó mú àlàáfíà àti ìlera yín lọ́kùnkúndùn ètò ìlera lọ́rọ̀ dòrérèrèdò ìlera lọ́rọ̀ ẹ ti mọ̀ wípé mo wà tẹ́ bá ti ń rí èmi Sekinat Ọláìdé Rájí ọmọ wọn nísẹ̀yìn orò ìlú Ẹ̀yọ́ kìkẹ̀gàn níbi tí ojú ti bú ni tó ju ẹnu lọ ọ má sọ̀rọ̀ má sọ tànú ajífọjọ́ gbogbo mọ́hun tuntun sọ bẹ́ẹ̀ bá ti ń rí mi báyìí ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà àti ìlera yín òun náà ló jẹ mí lógún òun náà ni mo kó wa ẹ bá ti máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ ti mọ̀ wípé ní ìpele ní ìpele lábala lábala òun ní ètò ìlera lọ́rọ̀ ló pín sí ẹ ti mọ̀ pé ní abala àkọ́kọ́ a máa sọ ohun tó ṣẹlẹ̀ ní agboolé ètò ìlera ìyẹn ìròyìn lẹ́ka ètò ìlera a máa mú wá fún yín a fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí àkòrí pàtàkì tá a bá mú wá fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú àwọn àlejò wa tó bá wà nínú ilé agbára ẹ lẹ́yìn náà a tún mú àwòye wá lórí àkòrí pàtàkì tá a bá ń sọ fún yín àti ohun tó ní ṣe pẹ̀lú èso a máa ń sọ̀rọ̀ lórí èso kọ̀ọ̀kan lọ́sẹ̀ọ̀sẹ̀ mò ń sọ eléyìí mò ń yànnàná eléyìí torí wípé ó ṣeé ṣe kó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn ń wo ètò ìlera lọ́rọ̀ lórí tẹlifíṣàn Orísun ehm, tá a máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ rèé ọgbọ́n máa ń pọ̀ ń bẹ̀ ẹ̀kọ́ máa ń pọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ mọ́ máa ń sọ wípé nígbà míì tẹ́ ti ń wò kí tẹ́ ṣe nígbà míì lójoojúmọ́ ẹ mọ ọmúwé àti báírò yín kẹ́ ẹ mọ ọkọ nǹkan sílẹ̀ torí ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà àti ìlera ọmọ ẹ̀dá òun náà la máa pẹ̀ kẹ́lù àkọlé pàtàkì náà ti wà nílẹ̀ tá a máa sọ̀rọ̀ lé lórí àlejò mi tó máa bá mi yànnà náà àwọn náà ti wà nínú ilé agbára níbí nígbà tí àsìkò bá tó àmọ́ ṣíṣọ lójú eégún àlejò wa àmọ́ ní báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ ìròyìn lẹ́ka ètò ìlera ìròyìn lẹ́ka ètò ìlera ẹ kú ìkàlẹ̀. gómìnà gbóyèga oyètọ́lá ti ìpínlẹ̀ ọ̀ṣun ti fọwọ́ sọ̀yà wípé ilé ìwòsàn ìjọba alábọ́dé yóò wà káàkiri gbogbo ìpínlẹ̀ náà láti àárín ọdún yìí lọ mínísítà fún ètò ìlera kòfẹ́sọ̀ isaac adéwọlé náà sọ wípé ìgbésẹ̀ gómìnà yìí jẹ́ ọ̀kan tí yóò làmìlaka ní gbogbo apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà èyí tí ìrètí wà wípé àwọn ìpínlẹ̀ tó kù yóò wo àwòkọ́ṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ilé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun gómìnà àti mínísítà náà sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ìgbédìde àwọn ilé ìwòsàn ìjọba mẹ́sàn-án kan tó ti kógbá wọlé tẹ́lẹ̀ àti àwọn kéékèèké mìíràn ní ìlú Òṣogbo èyí tó jẹ́ olú ìlú Ọ̀ṣun ọ̀pọ̀ àwọn ọba aláyé ló wà níkàlẹ̀ ní ibi ìfilọ́lẹ̀ ìgbéǹde àwọn ilé ìwòsàn yìí láì yọ àwọn olóṣèlú sílẹ̀ ó ní ìwòsàn àti ìlera tóun ti àlàáfíà àwọn ará ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ òun lógún àti wípé gbogbo ipá ni ìjọba òun yóò sà láti rí dájú pé ètò ìlera gbópọn ní ìpínlẹ̀ ọ̀hún.